أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدعوكم على سبحانه وتعالى أترون كاتن قفون النبي محمد صلى الله عليه وسلم إتوا آداب الدنيا والدين eléyìí tí ó kún fún ẹ̀kọ́ ọlọ́kan òjọ̀kan tí a fi ṣàyèrè tí a sì fi rí alùkẹ́yà ọmọdé sí ní ti dáadáa aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ilé tí ó wà ní pápá abẹ́dẹ̀ ní ògbómọ̀ṣọ́ ń bí wọ́n tún ti wà ní orí ètò ní èní yìí láti bá a tẹ̀síwájú lórí ibi tá a bá rọ̀nà dé bisimilá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. a sì ń bá àlàyé wa lọ lórí àwọn ọlá eléyìí ti ń bẹ fún ìmà ká wá mà nípa tọlọ́run ìmà nípa ọlọ́run wí ànábì sallallahu sọ ìmà nípa ẹ̀sìn islam nínú àwọn ọlá eléyìí ti ń bẹ fún ìmà yìí òun náà ni wípé ká wá ìmà nípa ẹ̀sìn ká sì ní àgbọ́yé nípa rẹ̀ àpẹẹrẹ lórí ìpọlọ́wọ́n ọba ó ro rere ròyàn nínú ẹgbàá ọ̀rọ̀ ilé ìtì aṣíwájú wa Muawiya ibn Abi Sufyan radiyallahu anhuma tó gbà wá látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam ó ní sami'tu rasulullahi sallallahu alayhi wa sallam yaqul man yuridillahu bihi khayran yufaqqihhu fi diin ẹnikẹ́ni. tọ́lọ́run ẹlẹ́dàá wa tọ́ba ro rere rò ẹnikẹ́ni tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tọ́ba ro rere rò yufaqihu fid-din yóò fún ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn. àdìsí yìí alimami Bukhari àti Muslim àwọn ni wọ́n gbà wá tá a bá wo ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ nínú àdìsí yìí eléyìí tó hàn fòtòfòtò lára rẹ̀ ni pé bọ́lọ̀ ń bá fúnyàn ní àgbọ́yé nípa ẹ̀sìn àpẹẹrẹ ni pé ọlọ́run ro rere ro lágbájá yìí ọlọ́run dákun sí wa lọ́kàn nínú àwọn ẹni tó ro rere yìí rò àgbọ́yé àdìsí wa ni pé gbogbo ẹnikẹ́ni tí ò bá ti ní àgbọ́yé nípa ẹ̀sìn ọlọ́run tí ò mọ̀ ń pa rẹ̀ tí ò yé e àpẹẹrẹ ni fóònù náà lórí pé ọlọ́run ọba kò ro rere rò ó ọlọ́run dákun àdáwò ńlá yìí má fi sà wá ọlọ́run dákun àdáwò ńlá yìí má fi sà wọn má wá ọlọ́run dákun àdáwò ńlá yìí má fi sí àwọn mùsùlùmí àwọn ẹni tí ń sojú kòkòrò láti mà nípa ẹ̀sìn wọlọ́ so eléyìí túmọ̀ sí pé ó dájú pọ̀ gbádùn nǹkan sì ń tọ̀ láàmú ìgbà tó ti pé òun fojú tẹ́ńbẹ́lú mà nípa ẹ̀sìn ìmọ̀ nípa Islam ó fojú rínà rẹ̀ ó ń wò pé kò já máa kankan ó ń wò pé ni fi dà ayé yìí náà sá nìta ẹ pé téèyàn bá bímọ mẹ́rin márùn yìí máa sọ̀rọ̀ bàjẹ́ ká tó rí pọ́ darí ọ̀kan nínú àwọn ọmọ yẹn lọ síbi kọ́ lọ kọ́ mà nípa Islam nítorí pé sọ bá fi lé kí ó kí ó kí lọ́ọ́ dà lọ́ọ́ dà kí lọ́ọ́ jẹ kí lọ́ọ́ dà yìí náà lọ́ọ́ dà lọ́dọ̀ tiwa ayé yìí náà sá ni sá ẹni tí ó fi ọmọ alẹ̀ gan ike kọ́ lọ kọ́ wọ́n wọn ti fi wọ́n alẹ̀ gan lọ kọ́ gidi kéwú eléyìí tó yanrantí tó ní í ṣe pẹ̀lú pé bá kọ́ tó bá yanjú yóò padà dẹni tó mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run lódodo òun gan lẹ́pẹ́ látara tiẹ̀ ọgọ́rù èèyàn wọ́n tara rẹ̀ wọ́n fi mẹ̀sìn ọlọ́ yóò sọ̀rọ̀ púpọ̀ wọn ò tún ní fọmọ wọn sílẹ̀ kọ́ lọ kọ́ rùmà ìmọ̀ akéwúrọ́ tí ó lọ kọ́ tí ó fi di ẹni tí ń ṣe ìyàwó ìmọ̀ akéwúrọ́ tí ó lọ kọ́ tí ó fi di pé ìhà kúránì fọ́ fáwọn èèyàn mú bí àgbo ẹ̀rí pé ńlọ́pọ̀lọpọ̀ ni wọ́n fa àwọn ọmọ wọn lẹ̀ fún ọlọ́kọ́ ìmọ̀ akéwúrọ́ tó ṣe é pé ọmọ òtún tara rẹ̀ yóò tún di babaláwo nítorí pé ọ̀sán lọ akọ́ kí ó súkẹ́súkẹ́ ẹ̀rọ yóò sì máa lọ bá àwọn aláwo àwọn alágbègbà yóò máa bá wọn ṣọ̀rẹ́ yóò máa bá wọn rìn yóò dì múlẹ̀ wọn lọ́nà tó ṣe pé gbogbo táwọn bá ní láti rí ìranù wọ́n máa kó lé lọ́wọ́ yóò máa fi kó máa kí ó yóò máa fi ṣe bójúbójú nígbà tó ṣe pé bàbá aláwo ní bẹ lábẹ́ àkìbà wàlà hàwùlà wàlà kúwàtà ìlà èèyàn mélòó ló fọ ọmọ rẹ̀ sílẹ̀ kọ́ òdodo èèyàn mélòó ló fura rẹ̀ sílẹ̀ kọ́ wa kọ́ mọ̀ òdodo nítorí pọ̀pọ̀lọpọ̀ ọmọ àwọn òpè ẹ̀ bàbá kọ́ náà àwọn náà kàn máa sọ pé eléyìí ọ̀dá eléyìí ọ̀dá eléyìí ọ̀dá náà ni ètò ọ̀dá ni ètò ọ̀dá ni bàbá wa pé eléyìí ọ̀dá eléyìí ọ̀dá ètò ọ̀dá ni kí láà padà fi dà kí láà fi ní ayé yìí náà sá ní sá. alẹ́ lómi sọ pé òun gbọ́yé nínú gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ pé àwọn ò sí lójú ọ̀nà lóòótọ́ ní táwọn ọkàn jẹ làwọn ń wá ní táwọn máa fi ṣèkejì òkèlè tí ó fi máa rọ́nà lọ́dọ́nà fún rọrùn ni làwọn ń wá ń tà wọn so òun náà sì ti mọ òdodo òun fẹ́ fi táwọn ń ṣe pálapàla yìí òun fẹ́ fi sílẹ̀ ṣùgbọ́n ẹ dákun táwọn bá wá filẹ̀ kí làwọn máa jẹ ẹ dákun ẹ gbọ́rọ̀ ntá jẹ ó jẹ́ àgbàgbé ntá fẹ́ jẹ ṣé dandan ni fọmọ tó bá ti wá lọ sùkúl tó ti ẹ̀kọ́ tó dé yunifásitì tọgbà gbogbo páálí ayé yìí tí wọ́n ń gbà ṣé dandan ni kọ́sẹ́ pé ìwé náà ni wọ́n máa ṣe jẹun kí ṣe dandan àìmọye ọmọ tó ṣe kọ́ lọ sùkúù yìí òun náà sì mọ̀wé dáadáa èsì tó dáa ló gbé jáde nígbà tó jáde nílé ẹ̀kọ́ ńlá àmọ́ sẹ́tí ń ṣe lónìí kò fi nǹkan kan tán mẹ́kọ̀ọ́ tó kọ̀ níṣì ń ṣe ilé ayé rẹ̀ àmọ́ kìí sòpè kìí sòpònú ọmọ ti ń ṣe tó bẹ́ẹ̀ náà tí wọn náà bá kọ́ kí tó ọmọ òdodo tó ọmọ ẹ̀sìn òdodo títọ́ lọ́n yí ọ dáadáa títà náà fi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́ lọ́wọ́ sápamọ́ sí ọ ìwọ kọ̀kọ́ jẹ́ ẹni tó ti dèèyàn dáadáa nípa pé ọmọ sí lọ́n bọ́lọ̀ ṣe fẹ́ ẹ dákun kí la wá ṣe láyé yìí owó la wá kójọ ni àbí la wá kọjọ níṣẹ́ la wá sílé ayé yìí nítorí ká lè bá sí lọ́n àló lè sí lọ́n tọ̀ bá nímà so oore ńlá ti ṣẹlẹ̀ ọlọ́run tún rore ó rore rọ nígbà tí wọ́n ti mà nípa ẹ̀sìn látàrí ìmọ̀tọ́ so ìwọ wà dẹni tó ṣe pé ìwọ ti dáa ìwọ náà tún ṣe sábàbí kẹlòmíì náà tún dáa ẹni tó náà bá fẹ́ pé kó da agbára rẹ̀ òun náà tún dáa látàrí àlàyé tó máa ń ṣe fún ọ nípa ẹ̀sìn Ọlọ́run kí láà wá jẹ kí láà mú eléyìí ọwà ntọ́ máa ṣe tọ́ máa jẹ ọwà ntọ́ máa ṣe tọ́ máa mú gbogbo eléyìí báyìí nítorí ti yí àwọn onílàákà yìí àyàfẹ́ ni tó bá ṣe é pé ó nílàákà kò ló ó fi hapara bí aláìnílàákà ìlèyìn àjọ bí aláìnílàákà ìlèyìn àjọ nítorí pé èèyàn bá wọ́n bá wọ́n bá lọ pọ́n àdá wa àdá yìí sì mú bérebére wọ́n fa ilẹ̀ dáadáa so èèyàn wá fi gé èèyàn fi gé igi kò gé wọ́n sọ pé ah kí ló ń ṣe ọ́ tọ́lọ̀ ń fún ọ lápá mo gé kò gé tòbí aláìlápá lọ́jẹ̀ so bẹ́ẹ̀ náà ni nígbà tí èèyàn bá nímọ̀ tí ò fi ṣiṣẹ́ bí aláìnímọ̀ ni ọ̀jẹ̀ tí wọ́n sọ pé àìlápá ńlá dóòmù so àìlápálá dọ̀hún àìfìmọ̀ ṣiṣẹ́ ó ti túmọ̀ sí kò nímà akramakumullah nítorí di eléyìí báyìí ẹni tó wá sọ pé òun náà fẹ́ fi tó ń ṣe sílẹ̀ tí ọ̀dà òun fẹ́ di dáadáa mú ṣùgbọ́n kí láà jẹ iná sánisa fi ń tọ́jà ẹlẹ̀ fọlọ̀ wọ́n sá ti gbìyànjú tiẹ̀ aláàánú lọ́lọ́ man yuridillahu bihi khayran yufaqqihhu fid-din al-imam ibn al-athir rahimahullah wọ́n ní alfiqhu alfahmu wadiraya walilmu fil asl wọ́n ní alfiqhu tánàbì sallallahu alaihi wasallam sọ bí pé yufaqihu fid din yóò fún lágbọ́yé nínú ẹ̀sìn wọ́n ní alfiqhu yẹn ni àgbọ́yé àti kí nǹkan yéèyàn yéké ó ń sin ní ìpìlẹ̀ ẹ̀mà torí ẹ̀ waqad ja'alahu al-'urfu khassan bi'ilmi ash-shari'a ṣùgbọ́n nígbà tí ń lo gbólóhùn yẹn lónìí ó ti di gbólóhùn kan tó dá lórí ìmọ̀ nípa òfin ṣẹ̀ríyà tó máa sọ pé eléyìí faqih ìyẹn ní olùmọ̀ nípa òfin ṣẹ̀ríyà so ṣùgbọ́n àdìsí yìí báyìí bá ti ṣe rí yín àwọn olùmọ̀ wa sọ pé kì í ṣe kó dá lórí ìmọ̀ ṣẹ̀ríyà nìkan ó tún dá lórí gbogbo ìmọ̀ tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀sìn bíi ìmọ̀ nípa àgbàgbọ́ so ẹni tó bá nímọ̀ nípa eléyìí náà á sọ pé faqihun fi ddin olùmọ̀ni nípa ẹ̀sìn ẹni tọ́lọ̀ ń fún lágbọ̀ọ́yé nípa ẹ̀sìn torí ìdílé léyìí alimami ahmed rahmatulahi alayhi ó ní annasu muhtajuna ila al-ilmi aktharu min hajatihim ila at-ta'ami wash-sharab li'anna at-ta'ama wash-sharab yahtaju ilayhi fi al-yawmi marra aw marratayn yahtaju ilayhi fi al-yawmi marratan aw marratayn wal-ilmu yọ̀ṣẹ́jú ìlẹ́yìí bí àdẹ̀dẹ̀ ànfààs. ìmáàmù ahmed ó ní bùkátà àwọn èèyàn sí ìmà ó ju bùkátà tí wọ́n ní sóúnjẹ sí jíjẹ àti mímu lọ. mo rò pé ẹ ń bá ọ̀rọ̀ mi lọ bùkátà àwọn èèyàn sí ìmà ó ju bùkátà àwọn sí jíjẹ àti mímu lọ. kí nìjẹ́ abájọ wọ́n nítorí pé ká jẹ ká mu ńṣe làwọn èèyàn á máa ní bùkátà sí lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀mejì tàbí ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́ ẹ̀rí one zero zero ní gbà ẹ̀ẹ̀kan ní oúnjẹ jẹ lójúmọ́ ẹlòmíì wọ́n one zero one ẹ̀ẹ̀mejì lójúmọ́ àwọn tí wọ́n rí one one one gbá wọn ọ̀pọ̀lọ títí níbi ilé ayé wa ti dà lónìí wọ́n sì ń sẹ̀mí. ẹni ń jẹun lẹ́ẹ̀kan lójúmọ́ ń sẹ̀mí ẹni ń jẹ méjì náà ń sẹ̀mí ẹni tí ń jẹ mẹ́ta náà ń sẹ̀mí bàbá pọ̀ tá a rírú ẹ̀rí káti ẹ̀pọ̀ ń jẹun lẹ́ẹ̀mẹ̀wá lójúmọ́ má tó ṣe pé ìwọ ń tiẹ̀ bàkáàdù ni Ahmad wa ni ṣùgbọ́n ìmà níta fi sọ pé bùkátà wa sí mà ó ju bùkátà mu lọ wọ́n ní ìmà yọ̀tájú iléyìí bí àdàdì ànfààs lódì wọn iye òǹkà mímítà mí láfi ń bùkátà mà síbẹ̀yìn náà mọ̀ nínú sáyẹ̀nsì ẹ̀mí ló lèèyàn mí láàrin ìṣẹ́jú kan kátó wá gbé sórí wákàtí kan kátó gbé sórí ojúmọ́ kan ní òdi mímí rẹ tó míì ló fi ń bùkátà mà Allahu akbar ẹ wá wò ó ìntàǹbùkátà ọ̀pọ̀jù àríwọ ẹ fẹ́ni tó bá gbádùn lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ fẹ́ni tí ò tiẹ̀ gbádùn tó kún dùn oúnjẹ kápọ ẹ̀mẹ́wàá lójúmọ́ òun la wá fálà fún òun la gbọ́lá fún èyí tá à ń bùkátà ló di wọn ayé mímí wa ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ rẹ̀ hẹ̀hẹ̀ ni wọ́n fi mú ọ̀kákùn kankan ọwọ́ jábútẹ́ ẹ̀rí pé ní sẹ́ni kan bá sọ̀rọ̀ iṣẹ́ yòówù ó lè máa ṣe láyé yóò ní ah, ntájẹ ni ntájẹ là ń wà kọlọ mẹ́ta apàdé ń tẹsí ọjẹ wa subhanallah torí ẹ mẹni kan bá àwùjọ bá gbé à ah, kọlọ ń sáti fún wa ní ntájẹ kọlọ ń fún wa ní ntájẹ ntájẹ táàmù kọlọ mọ fi wọn wá jẹjẹjẹjẹ yìí náà lọ́pọ̀lọpọ̀ ń sẹmí fún ẹ rí eléyìí tó ṣe é kó ní í ṣe pẹ̀lú bíbẹ wa gan gbogbo iye mímí tà mí là fi ń bùkátà rẹ̀ àkákùn kankan ní ìsèyàn mélòó ló fi ra rẹ̀ sílé kí ó pò ń fẹ́ kọ́kí ànílé kí ó wà kódà fún àwọn àgbàlagbà ìwọ tó ṣe kó ti bọ́mọ ọlọ́ọ̀ ti pẹ́ tọ́ ọ̀kọ́ kí ó nígbèsè ayé rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wà kọ́ akọ́ ọ̀bá àjágbà lọ́kùnrin ọ̀bá àjágbà lóbìnrin ayé rẹ̀ wà lálẹ́ mẹ́dínà èèyàn mélòó lọ́ fẹ́ kọ́ àyè sì wà fáwọn ọmọ kéékèèké ẹ wá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kẹ́yìn náà mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run kìí ṣe nǹkan ní ẹnìkan tẹ́lómi ò gbọ́dọ̀ ní orí ọlọ́run tí máa ṣe fún gbogbo ẹni tó bá fẹ́ ẹ mọ́ ọmọ wa lè kí ó. èèyàn mélòó ló múra ló mọ ọmọ rẹ̀ wá lè kí ó èèyàn mélòó ló ń gá múra rẹ̀ wá lè kí ó. ok wọ́n ní ẹ ọ̀dà bígbà tó ti bọ́ máwọn lọ́wọ́ tọrọ́jọ́ ti lọ sígbà ìwà láwọn mọ́sálásí bọ́ọ̀ bá lè wá kàkà máa wá ti mọ́sálásí ńlá lò máa wá sọ́jà gbó ní gbogbo ọjọ́ làrúbá máa wá kọ́ nípa ẹ̀sìn rẹ̀ kódò rẹ̀ ó dínkù káì màkà rẹ̀ ọgbọ́n rìn èèyàn mélòó ní wá èèyàn mélòó ní wá wọn ò ní gbowó lọ́wọ́ rẹ̀ òkè ṣe pé wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó wọn akẹ́kọ̀ọ́ ẹ̀ẹ́dá ó bá fa ọ torí mọ́tò tó gbé wọn wá epo láàárọ̀ sí àtìlédélé epo kápẹ́tọ̀ gbàgbọ́ pé mọ́tò àfáàní ẹ bá rọ́ sí lọ́fẹ̀ẹ́ kò sí sọ́jọ́ bẹ́ẹ̀ kò sẹ́ni tó fẹ́ gba kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀ àníkọ́ wa gbẹ́sìn rẹ̀ bébí di sinimá lọ́pọ̀lọpọ̀ ń pèsè wọ́n lè ní fíìmù tuntun jáde bàbá màmá ọmọ wọ́n wá péjọ sétí títì wọ́n pọ̀ lọ́bìbà wọ́n làwọn fẹ́ wo sinimá láti bẹ̀rẹ̀ dókun ibẹ̀ sọ láti magrib ọ̀bọ̀ pọ̀lọpọ̀ wọn ò ní ṣe ibẹ̀ sọ láti ìṣẹ́ ọba wọn ò ní ṣe la hawla wala quwwata illa billah ọ̀pọ̀ àìmọye yọ lọ jókòó sílé bọ́ọ̀lù wọ́n ní kíní kan di wọ́n ń wọ̀ ya àjà lónìí ni ah mọ̀ ń fẹ́ kí bọ́ọ̀lù wọn sojú mi tí wọ́n bá ń bẹ̀rẹ̀ bọ́ọ̀lù láago mẹ́rin àbọ̀ ọ̀pọ̀lọpọ̀ aláìlérò ti débẹ̀ látàgò mẹ́ta àbọ̀ torí pé wọ́n ń fẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ lójú àwọn. èèyàn mélòó wa ní ń kọ́ nípa ẹ̀sìn èèyàn mélòó lọ kẹ́sìn fún ẹ̀sìn ìmọ̀ nípa ẹ̀sìn tí wọ́n ní à ń bùkátà lóde wọn bá ń ṣe mí èèyàn mélòó lọ kẹ́sìn kún. síbẹ̀ tí mo fẹnu sáta ẹ̀kọ́ ẹ̀sìn ni tó bá tó rí báyà lè kí ó ní wá bóyá ẹnìkan ìdánilẹ́kọ̀ọ́ ní wá ẹni tí ò wá hàn òun wá ń kọjá lọ lọ wá rí sẹ́yìn jáde bóyá láti inú mọ́ṣáláṣí àbí láti ilé tí ó gbẹ sílẹ̀ lọ sí ń bẹ̀ ọ́ alọ́kọ́ nípa ẹ̀sìn nípa ẹ̀sìn sílẹ̀ lọ́kọ́ wọ́n sì yín lọ́nà ni nítorí pé à ń kọ́ wọn ní ọlọ́run sọ ànábì sọ àwa láwa sì wọn lọ́nà ìwọ tó ń sọ pé ifá sọ ìwọ tó ń sọ pé ògùn sọ ìwọ tó ń sọ yí pé ìpẹ́ sọ ṣé wọn lò ní sì wọn lọ́nà. yanrìn sọ kí ni yanrìn fẹ́ sọ jù torí di eléyìí báyìí ìmọ̀ ẹ̀sìn ọ́ pàtàkì ọjọ́ sì ń lọ bọ́jọ́ ti ṣe ń lọ lóníkàlùkù ń súnmọ́ sàárì ẹni tó gbọ́ láyé tí ò tẹ̀lé òun ló kù tí ó rojọ́ tó bá déwájú ọlọ́run ẹlẹ́dàá wa àìgbọ́ òsì àìmọ́ ti bùṣe gbogbo àwọn tí àjọ ń gbéra yín láńkẹ̀ tí àjọ ń tanra yín jẹ tí wọ́n ní kọ́ ọmọ lọ pẹ́sìn tí wọ́n ní bọ́ọ̀bù àti ẹ̀kọ́ èyí táwọn ti dà báwọn ti dà ní kọ́ lọ kọ́ mọ́kọ́ tó dodo tó fi máa ṣẹ̀sìn báwọn ti ṣe fà wọn sọ àbá alẹ̀ lórí ẹ̀ pé lẹ́yìn ọjà gbogbo wọn ò ní rí wọn mọ́ o bàbá sọwọ́ ìyà nínú sàárè ò ní rí wọn mọ́ o gbogbo àwọn ẹni tí ń gbé ọ láǹtẹ̀ tó fura wọ́n tún padà gbé ní téèni o kọ́lọ́ ẹlẹ́dàá kó ṣàánú wa o ká mà nípa ẹ̀sìn à ń bùkátà rẹ̀ ju ká jẹ ká mú lọ jàmáà àtẹnudó lówó àtẹnudó lówó kọ sẹ́ni tí ọmọ ṣiṣẹ́ yanu òun sá yanu ń kókèlè bọ̀ iṣẹ́ yanu náà nù oníkálukú wa là ń jẹun àwọn gbogbo wa máa ń pẹ̀ sí wa ẹ̀yẹn wo ìyàlẹ́nu ńlá ọlọ́ọ̀ni ká máa ṣe sọ láti lẹ́ẹ̀ márùn lójúmọ́ òun ni ìjọsìn tó pọ̀ ló ń ka tọ́lọ́ọ̀ni ká máa ṣe láàrin òru kan ọ̀sán kan ẹ rí i pé bó ti ṣe wá pọ̀ yìí òun ló yẹ ká mọ̀ nípa rẹ̀ dáadáa jù ọ̀pọ̀ àìmọye mùsùlùmí tí màá ń ṣe sọ láti wọ́n ń súfè ni o wàláì kan ìyàlẹ́nu tẹ́lómi bá rúkú yóò súfè ni tẹ́lómi bá forí kanlẹ̀ yóò súfè ni sábà láwọn ń sàtáyà wọ́n ń súfè ni tọ́lọ́ ń kárí pé ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ òun bóyá bí títí dé subhana rabbi al sùù sọ́gbọ́n ó rò pé wọ́n ń ṣe sùù sáàdì ẹ̀ ni lónà bá máa ṣe sùù sùù sùù sùù síta ni torí rẹ̀ ẹ̀rí tí yorùbá máa dá sàpé láti kékeré ni màlẹ́ ti kọ́ ọmọ rẹ̀ lásọ̀ àkọ́kọ́ àwọn ẹsẹ̀ màlẹ́ mùsùlùmí làwọn. ìjọ ń pè lásọ̀ oníkéwú tó nà bá wa kọ́ kí tí ọba máa sọ lórí sọ́lá <laughs> ṣe kọ́ máa sọ ìnífàṣíà kọ́ máa sọ onífúra tọ́lọ́ ní kò kélé bọ́kọ̀rọ̀ ó má tẹ̀ ẹ́ sọ̀rọ̀ mi nà kọ̀rọ̀ à àkàrà wọn kò mọ̀ ayé yìí. wàláì máa tàn yàn jẹ èyàn máa wò pé kò sí wò pé à mímí kò mi o àti pé ọ̀rọ̀ tó ń ti dàpàtì lọwọ ta ni gan ni lọ́wọ́ ta ni gan ló ti dàpàtì wọ́n máa wá fẹ̀sùn ṣeré nítorí nǹkan tí wọ́n jẹ wọ́n máa ti àwọn èèyàn nítorí tí jẹ à ń bùkátà àmàjàmá à ń bùkátà àmà ìgbà míì ó lè jọ pé òbí àsìkò ti lọ mọ́ àwọn lọ́wọ́ ẹ fà àwọn ọmọ yín lẹ́jọ́ wọn kọ́ ń pẹ̀ sìn ọlọ́run torí ní ó jẹ́ káwọn ọmọ yẹn wúlò fún yín lẹ́yìn ìgbà tẹ̀yìn ọ̀bà sí má nítorí pé ọmọ bóòlù ti fẹ́ jẹ́ ọmọ rere tó yẹ pé yóò máa ṣàdúrà fún yín tẹ́ẹ̀tún máa ní ládàá àdúrà tí máa ń ṣe fún yín lẹ́yìn ikú yín bóòlù ti fẹ́ jọ́ ọmọ rere tí ọba kọ́ mọ̀ nípa ẹ̀sìn Islam ní ìmọ̀ gidi ní ìmọ̀ dáadáa tí èsì mọ̀ pàlàpàlà torí de lẹ́yìn arọ wípé ká jẹ́ ẹni tó jẹ́ pé yóò lójú kòkòrò láti mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ká sì ṣiṣẹ́ tọ̀ nínú àwọn ẹ̀rí eléyìí ti ń tọ́ka sí ọlá tí ń bẹ fún ìmọ̀ èèyàn ọmọ ẹ̀yà mi ó náà ní pé ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lọ́jọ́ kan àwọn sọ̀hábà ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n bá sọ nípa èèyàn méjì àkọ́kọ́ nínú wọn ó jẹ́ sẹ̀sìnsẹ̀sìn tí ò ní mà èkejì jẹ́ olùmọ̀ tó ṣe pé ọmọ dáadáa anabi sallallahu alayhi wa sallam ọwọ adáhùn òní fadlu al-alimi ala al-abidi ka fadli ala adnakum anabi ní ọlá tí ń bẹ fún olùmọ̀ tó pé ń sin lọ́n pẹ̀lú mà ọlá tí ń bẹ fún lórí sẹ̀sìnsẹ̀sìn tí ò ní mà. wọ́n dà gẹ́gẹ́ bí ọlá àti àdúlọ̀ mi ni lórí ẹni tó kéré jù nù yín salawatu rabbi wa salamuhu alayhi lẹ́yìn rẹ̀ lànàbì tí wọ́n sọ pé inna Allaha wa malaikatahu wa ahla as-samawati wà á hatta an-namlata fi juhriha wa hatta al-hut la yusalluna ala mu'allimi an-nasi al-khayr. anabi sallallahu alayhi wa sallam ń dájú ọlọ́run. àtàwọn màláìkà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí ń bẹ nínú sámà méjèèje àti ilẹ̀ méjèèje tó fi dórí àwúrèbe nínú ho rẹ̀ tó fi dórí àwọn ẹja nínú búodò gbogbo wọn pátá ni wọ́n ń ṣe àdúà fún ẹni tí ń kọ́ àwọn èèyàn ní màárì Allahu akbar ẹ wá dúró nǹkan tí wọ́n ní ń ṣàdúà fún ẹni tí ń kọ́ àwọn èèyàn ní ìmàtọ̀dá ẹni tí ń kọ́ àwọn èèyàn ní ntọ́ dáa àwọn túmọ̀ sí pé ẹni tí wọ́n ń kọ́ àwọn èèyàn ní ntọ́ dáa náà sẹ́wọ̀n ká tó dìde lò wọ́n mọ̀ àgbà tó o túmọ̀ sí pé ọ̀run ti wọ ẹlòmíì fún ìpè ọ̀run ti wọ fún àwọn kọ̀bákùngbé ọ̀rọ̀ tó ṣe pé àwọn ẹ̀dá gbogbo tí wọ́n ń sẹ́fun lépè látàrí pé ń kọ́ àwọn èèyàn láìda oríire tiẹ̀ sì ti pọ̀ ọ̀ ń sàn àtayọ odò eléyìí tó ṣe pé ọkẹnu látàrí rere tí wọ́n ń kọ́ ọmọ aráyé gbogbo ẹni tí ń bẹ nínú sámà méjèèjì àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run àti gbogbo ẹni tí ń bẹ nínú sámà méjèèjì àti ilẹ̀ méjèèjì tó fi dórí àwúrèbè nínú kòtò rẹ̀ tó fi dórí àwọn ẹja tí ń bẹ nínú bóòdò gbogbo wọn ní ṣàdúrà fẹ́ni tí ń kọ́ mi èèyàn lórí. àdìsí alimami Tirmidhi ló gbé jáde ó sì ní àdéhìí hasanu sahih àdéhìí tó fẹsẹ̀ rinlẹ̀ tó gún régé ni. alimam àbí sàábì àgbà abdullah ibn abbas radiyallahu anhuma ó ní dájúdájú ẹnikẹ́ni tí bá ń kọ́ àwọn èèyàn ní rere ń kọ́ wọn ní màtọ́ dáa tó yarantí ọlọ́run sọ ànábì sọ tastaghfir lahu kullu dabba gbogbo ẹ̀dá tó lọ́n dá pátá iná máa tọrọ àforíjì fún hatta al-hut fi al-bahr títí ó fi dórí àwọn ẹja tí wọ́n ń bẹ nínú òkun tí wọ́n bá ní kí ló dé tó fi dórí pé ẹja tí ń bẹ nínú òkun náà òun náà ń ṣàdúrà fọlùmà tí ń kọyàn ní màrèrè wọ́n ní ìdáhùn rẹ̀ ni pé àǹfààní ìmàrèrè tí ń kọ àwọn èèyàn yẹn ó gbogbo nǹkan tó fi dórí àwọn ẹja tí ń bẹ nínú ibú Allahu akbar nítorí pé àwọn olùmọ̀ ìmọ̀ ni wọ́n fi dá wọn mọ̀ ìmọ̀ làwọn náà fi wá ma kí ló tọ́ àti kí ló ṣèwọ̀ wọ́n sì ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ní gbogbo ìgbà pé dáadáa ní kẹ́ ẹ máa ṣe o ẹ ṣe dáadáa sí gbogbo nǹkan o ẹ má ya òbí lẹ̀jẹ̀ o kódà tó fi dórí tẹ́ ẹ bá pa ẹran ẹ pa gbọ̀nà tó dáa o àwọn ẹja tẹ́ẹ̀bà mú wọn ẹ mú wọn bọ̀nà tó dá o ẹ má lọ da gamale twenty ẹ má lọ da sódò ẹ má da sókun kẹfì bá ti gbogbo àwọn ayé àwọn tí ń sẹ̀mí nínú odò kẹfì bàjẹ́ torí lọ́lọ́wọ́n wa ló ma gbogbo nǹkan ipe ẹ máa tọrọ àforíjìn fún àwọn onímọ̀ tí ń kó àwọn èèyàn rere ṣe kọ́ máa jẹ́ tí wọ́n ń ṣe ránṣẹ́ sẹ́yìn náà. wọn ni sábàbí n'inu nínú àwọn ẹ̀rí eléyìí tó ń tọ́ka sọ́lá eléyìí tó ń bẹ fún ìmọ̀ àti àgbéga wọn náà nípa àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run da iye wọn sílẹ̀ wọ́n máa da iye wọn sílẹ̀ fún ẹni tí bá ń kọ́ mà <laughs> èyí tá a sọ síwájú ń tó lù mà tó ń ti ń kọ́ yẹn eléyìí tó wá tó máa ti ń النبي صلى الله عليه وسلم من حديث صفوان ابن عسال قال النبي صلى الله عليه وسلم إن الملائكة تضع أجنحتها لطالب العلم رضا بما يصنع أني لا تزعم ملائكة ومن جاي وسلك ومن جاي وسلك فهو ما تنككو نكبه nítorí pé láti fi sàmì páwọn yọ́nú sí nǹkan ti ń ṣe láti sàmì sí páwọn yọ́nú sí ti ń ṣe alimami ahmed àti ibn àtàwọn míì ni wọ́n gbé jáde wọ́n sì sọ pé hadithi tó fẹsẹ̀ rìn lẹ́nu gẹ́gẹ́ bí Sheikh Al-Albani ti ṣe sọ kí wọ́n á nìtumọ̀ pé màláìkà wọ́n máa ń da ìyẹ́ wọn sílẹ̀ fún ọmọ tí ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ oríṣiríṣi làwọn olùmọ̀ nípa àtìtúmọ̀ eléyìí àwọn kan sọ pé wọ́n máa tẹ̀ ìyẹ́ wọn sílẹ̀ fún àwọn kan sọ pé ìtumọ̀ rẹ̀ ni pé àwọn màlẹ́kà gan máa tẹríba fún ọmọ tó ṣe pé ń wá mà nípa ẹ̀sìn qala Allahu qala rasuluhu àwọn olùmọ̀mí ti sọ pé ìtumọ̀ rẹ̀ ni pé àwọn màlẹ́kà gan máa wá jókòó sí àwọn àyè tọ́mọ tí ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ti máa jókòó kọ́mà wọn ò ní fòmà ní ìgbà tí àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn bá ń kẹ́kọ̀ọ́ nípa gẹ́gẹ́ bí al-Imam al-Khattabi bí wọ́n ti ṣe sọ nínú tírà wọn Ma'alimu Sunan tí ó bá wá sí ọlá ńlá fún ọmọ tó ń náà kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn tó yàtọ̀ sí oore ńlá yìí oore ńlá yìí ọ̀bà tó láti fi sàmì àti àpẹẹrẹ bí ìmà bó ti ṣe ga tó nínú tó tún tọ́ka sí ọlá ńlá tí ń bẹ fún ìmà òun náà ní pé ìmà òun náà lọ já sí ohun tánàbí àwọn ànábì ọlọ́run tí wọ́n jogún fáwọn èèyàn Kathir ibn Qais ó ní kuntu jalisan ma'a Abi Darda fi masjid Dimashq mo jókòó ń jọkàn pẹ̀lú Abu Darda ọ̀kan náà sàhábì ànábì Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan ní mẹ́sàlásì Dimashq. Damascus ọkùnrin kan bá wà bá ọ̀kọ́lẹ̀ yá abadarda ó ní wọ bàbá darda inni jituka min madinati rasuli sallallahu alayhi wa sallam li hadithin balagani annaka tuhaddithu láti madina anabi sallallahu alayhi wa sallam ni mo ti wá bọ̀ ní dimashq nítorí àdéhìí kan tí mo gbọ́ pé òun jíṣẹ́ rẹ̀ fáwọn yẹn an rasulillahi sallallahu alayhi wa sallam. òǹjíṣẹ́ rẹ̀ fáwọn èèyàn pọ́rọ̀ ànábì ma ji'tuka li hajatin nǹkan kankan mi wá sọ́dọ̀ rẹ̀ ju eléyìí lọ. qal fa inni sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul Abu Darda wa dáhùn ó ní bẹ́ẹ̀ ni mo gbọ́ tànàbì sallallahu alayhi wa sallam sọ báyìí man salaka tariqan yatlubu fihi ilman salaka Allahu bihi tariqan min turqil jannah. وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن العالم ليستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما ورثوا العلم فمن أخذه أخذ فمن أخذه أخذ بحظ وافر حديث يا أبو داود الترمذي لو بجادي أسجى في تقولي tabawo آه، دادا اريكي rí في مسيري àwọn òfin màṣẹ́rẹ́ ìyẹn wá láti láti wá ṣèbéèrè nípa àdìsí ẹyọ kan ó ní nǹkan kan míì ò gbé mi wá ju pé mo wá ṣèbéèrè nípa àdìsí lọ ẹ sì mọ̀ pé láti Madina sí Damascus ìrìn oṣù kan ni kéèyàn tó débẹ̀ àlọ oṣù kan àbọ̀ oṣù kan á máa ṣàlàyé àdìsí lọ́jọ́ mi. jazakumullahu khairan ní kí Allah subhanahu wa ta'ala kí ó bá a ṣe àlékún ìmọ̀ àwọn olùmọ̀ kó dẹ̀ ṣe mímúlò rẹ̀ nírọ̀rùn fún àwa tí à náà tí ó bá tún di ní ọjọ́ mẹ́jọ bákan náà a máa tẹ̀síwájú níbi tí wọ́n bá láyé àhàdísì náà lọ kí ọlọ́run kò ṣe náà fún ìrìn àtẹ̀yìn asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.